أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا لحكمة وفصل خطابه ومن يوت لحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكفوا الله سبحانه وتعالى ọ̀rọ̀ ìkẹ́ àti ìgbẹ̀ fún àfá wa gbà olùfẹ́ wa olùṣìkẹ́ wa annabi wa muhammad sallallahu alaihi wa sallam ìfẹ́ ọlọ́run kọ́ ọba náà bí ní àtàwọn ará lè rẹ̀tàwọn sọ̀hábà rẹ̀ àndẹ́lọ́n ọba kó sànú àwọn náà pẹ̀lú àwọn wa lóbìnrin lọ́mọdé àti lọ́gbà ọlọ́mọdé àfàánú wa láyé àmà kílá tí a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òrọ̀ yìí oní ẹni masáàlù jahiliya bàṣẹ́rù o masáàlù jahiliya tí a fáwa sheikhul islam al-mujaddid muhammad bin abdul wahab tí a fáwa محمد الدكتور الشيخ صالح بن فوزان بن عبد الله الفوزان هذه سر أولي ألوكم بعض مباعي لأ مباعي لأ لما مسألة مسألتان خامسة والثالثة والثمانون لبيك أن يعرف page 258 الثاني اتفاظهم بآثار مؤذنين اتفاظهم بآثار مؤذنين ما موجودو ما كاكو ما موجودو أولاك أولاك أولاك أولاك wọ́n náà ń bọ́ àwọn kan àwọn tó wá sílẹ̀ wọn á jẹ́ pé ìpàdà ìmọ̀ àmójútó wọn ṣáà tó bí àyè máa dá sí ni ìfẹ́ ìsábò ọgbẹ̀ ìlú lọrin ní ìsìn máa fi gbáṣẹ́ gbọ́rọ̀ àìṣẹ́ alẹ́bì na máa fẹ́ sùwà ní ibi àpẹẹrẹ ìsìn àbí ibi àpẹẹrẹ bẹ̀rẹ̀ ìsìn kọ́lá gbẹ̀rẹ̀ àbí máa fi ẹ̀sìn wà mẹ́bì ẹ̀ǹdì àwọn àfáà lọ rí bílí pé ìrùn táwọn bá ti mẹ́sílá sí yẹn àbádùá táwọn bá ti mẹ́sílá sí yẹn yọ́ gbà bí i the main eh, mosque yẹn lọ ó ní bílí yẹn títí náà wá ṣẹlẹ̀ kìtàkì àṣẹlẹ̀ gan-an wọ́n fẹ́ sàdúrà owó kù sẹ́ kí ẹni ní lẹ́lẹ́ àbí ní ṣe mistake wọn ò sílẹ̀ ní lẹ́lẹ́ àbí ó rí wọ́n bílí kí wọ́n máa rí sàdúrà ń bẹ̀ yọ́ gbà sí náà kò fẹ́ ẹ̀ ọ̀rọ̀ náà gan àti ẹ̀gbọ́dọ̀ ní nǹkan báyẹn sí ọba ní ìjọba àgbékò fún láti ọ̀tọ̀ ti pàtàkì láyé ní wọ́n ti mẹ́ta lọ máa fi maka haram maka kìnnà haram madina àti haram jerusalem àwọn máa fi horum wáyé àwọn nìkan ló ti pàtàkì láti láti ṣudu rihal ilá ilá sọ́dọ̀ masajid àwọn ọ̀pọ̀lọpọ̀ ti ṣe ìṣẹ̀sìn máa ti kàn àtó máa fi mẹ́ta máa fi haram máa fi maka bíi kábà wà àtìmọ́ tàlẹ́ bíi sílẹ̀ ngoro Madina àtìmọ́ fi Jerusalem gbogbo máa fi yòókù láyé gbogbo ayé bàtà bákan náà ni náà ní ìdú àtúnfọ́nà tó ní ọlá díẹ̀ àbákò sí mi tílé yìí máa tábù lọ ní máa láti kù bá àtúnfẹ́ àlẹ́ bíi sílẹ̀ mi tí ìbára yẹn náà sílẹ̀ ń bẹ́ẹ̀ kápá méjì ń bẹ́ẹ̀ bí ẹni tó múra ni ìbára yẹn rákà méjì ń bẹ́ẹ̀ náà sílẹ̀ rákà méjì ń bẹ́ẹ̀ mọ́ ní ìbára sí Madina fa ẹ̀wọ́n e ti lọ́lá tó yẹn kò yẹ kí ni máa kí wọn ọ̀ranyàn bẹ̀ gbogbo ọ̀ranyàn rẹ kọ́ máa kí náà sàlẹ̀ yìí ó di náà sí Madina àbí Madina kò ní ọ láti Mẹ́kà ni Mẹ́kà ẹni wù ẹ̀ tí wọ́n fi kírun ní Mẹ́kà bá ti máa ń àdúgbò yìí ló fi kírun ó ní rìwọ́ọ̀dì one hundred thousand wọ́n àti inú rẹ̀ tí ẹ̀dẹ́ sí ti kírun ó ní rìwọ́ọ̀dì one hundred thousand gbogbo Mẹ́kà haram ní Madina máa sí ànábì wa Muhammad sallam lọ́sí nàbàwí nìkan ní ọláyé ó di wa ọlọ́mọdé àfẹ́rẹ́ yìí wọn so àmọ́ ẹ̀mọ́ mú sáwọn àyè wọ̀nyí tí máa fa ẹbọ ọmọ pé èkì fáàlù hùn ìmọ̀ mójútó àfẹ́rẹ́ mu azamin àwọn tó bá ń pálé ní máa fà fún èdè wọn níbi àyè tí yẹ ti sàlọ̀ lánàá rí nǹkan kan máa bẹ̀rẹ̀ sí àbí àgọ́ ìwọ́n ní àwọn yẹn máa lọ bẹ̀rẹ̀ lọ sọ̀rọ̀ láńbẹ̀ nǹkan tí wọ́n dé ṣọ́kú ti kẹ̀ ti gúdù láàrin àbí wọn ní kébi wọ́n ti àwọn àwọn ṣẹ́sùmọ́ fúdíò sí rahimahulá àwọn àbúrò rẹ̀ abdulhaz fúdíò máa yàrá dálì ó ti máa ń bọ́ gbọ́n kaba yẹn kí máa lè dìsẹ́ bọ́ ni láti ṣọ́kú tó yẹn ó ti sọ wọ́n bí lọ mọ́lá ní mọ́lá àti ah, gbìyànjú àti wo ní àà tí wọ́n lẹ́fẹ́ wo ẹgbẹ́ pààyàn mi àwọn tó torí ẹ̀kú mi wọ́n lè kọ́ gbìyà àwọn gbìyà ẹ̀sẹ̀ ni àwọn náà pa torí ẹ̀wọ̀n yìí wọ́n lè ẹ̀fílẹ̀ kẹfìlínà fìlínà rẹ̀ kò tó fìlínà kẹta rẹ̀ ìfilẹ̀ ó di wà tó mùsùlùmí láti bẹ̀rẹ̀ ẹ̀mẹ́gbàgbé láàyè فالمسألتان الخامسة والسادسة وثمانون يكون ما اتسايف 86 هذا القواعد تفرق بآثار مؤذنين بما والبركة نيا يا وان تو بي وني ني وني وان كدار الندوة اما قريش وني كانوا ما سمع دي سبتني أشعر دار الندوة na dárò nàdúwà ọ̀rọ̀ fún bàtí kí gẹ́wọ̀n ọ̀rọ̀ dárò nàdúwà lọ lẹ́kì ilé àwọn yorùbá náà ilé ilé kiri kan ilé di àmì kiri kan ibi wọn ni àwọn ilé di ẹ̀kọ́ ẹ̀ kí láti wọ́n fún bá lójú ẹ̀ gan-an olúwọnú ní ó ní tí wọ́n fẹ́ bí sáyẹ̀ ọ̀rọ̀ níbi tẹ́lẹ̀ tí káwọn pa dárò nàdúwà àwọn ọlọ́mọkà ó di wà dárò nàdúwà àwọn ọlọ́mọkà ẹ̀rá wo bí tí wọ́n ya nǹkan kékeré náà wọ́n jáde tí wọ́n ti wá lè pé báyìí báyìí báyìí báyìí wọ́n á ní ara ọ̀ tí gbogbo agreement ẹ̀dẹ̀ agree sí kí ẹ fi kọ́ sínú sáájà yẹn gbogbo ẹni ìkàtìjẹ gbogbo ẹni ìkàtìjẹ ìkàtìjẹ ìlú ẹ̀ ọwọ́ ẹni mò ń pè yín sí aláwo nìkan fún abẹ bísí aláhùnmá fún abẹ nìkan ní ní ọ̀jẹ̀ wọ́n ti agreement gbogbo àwọn afurasí wọn fáyìntì wọ́n kọ àwọn ìfin wọ́n gbé kọ́sínú kàábà wọ́n gbé yọ́n kàábà gbàjọ̀rọ̀ mùsùlùmí ọ̀gá wọn wọ̀lù pẹ́lá ìjọ wọn wọ̀lù pẹ́lá ìmá gbogbo ọdún ìgbé dá ìpínlẹ̀ gbogbo ẹ̀rọ ní gbogbo ẹ̀ ìkẹ́ ti jẹ gbogbo ẹ̀ àwọn ọdún ìgbà tí kọ́ lè wọnú kàábà wọ́n gbà pé kọ́ lè wọnú kàábà gbogbo ìgbà tí ajẹ́gbẹ̀ ìkẹ́ ti jẹ gbogbo ẹ̀ wáta wọ́n tó ní pé kẹ́kẹ́ jẹ ọwọ́ ọlọ́run tí wọ́n ń pè kọ̀rọ̀ wà ń bẹ̀ bísí mani rọ́ni rọ́ni kí rẹ̀ kí kààlọ̀ abúròdìmọ̀ abúròdìmọ̀ ọba mi tọ́rọ mi ló gbogbo yìí ọ̀sọ̀wọ́ ẹ̀bẹ̀ fún mi ẹ̀dẹ́kùn tuntun lọ́ọ̀bà nígbà wọn lọ sílẹ̀kùn ọmọ wọn kí wà wọ́n lè rí bẹ́ẹ̀ kí lẹ́ẹ̀kún ti wọ́n gbà kó oṣù kẹlà ní ìgbìlọ́wọ́ ọmọ sí èrò ní àá ọmọ yóò àwọn òkèlè àrẹ tó wá sọ níròyìn ó di ọlọmọ sọ wa nù ó di wa dárò nínú adúlá wọn pè é ودي وافتخار من تمتعت بيدي ذلك انت ميت فيكي يا هوري فعلي بيا ادلي باي له ونموتي جرم دي وراء كما قيل لحكيم ابن حزام اضافوه حكيم بن حزام اي معاوية معاوية رعليه هوري كان الاسلام عزي وانا تبقى يقول بيت مكارم القرش اه اكيم

bukari la fẹ́ lẹ́jẹ́ ní ká àwọn wa kí wà lọ ilẹ̀ takuwa mọ́kànlá ọlọ́ọ̀ba síwá mẹ́ ilẹ̀ takuwa ọlọ́run ti dáàbò inna akramakum inda Allahi atqakum shar'u تعظيم آثار معظمين من العلماء أو من الملوك أو من الرؤساء إمام عقاري بيأي أو أن يوم إنه الفاق nínú àwọn ọba nínú àwọn olórí ìmọ̀ mú pàtàkì bí a ń tó ya ábìlì àṣàr bí ká máa tún àyè yẹn ṣe kama innovate tó sáà kama mú tó ṣe lọ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ìbẹ̀ wọ́n pa àwọn olú ọlọ́run bàkàtí àwọn àṣàr ńláńlá wọn sí lọ́kọ̀ọ́jà ọyẹ ká lọ lè túmọ̀ ẹ̀ ṣe ọ̀rọ̀ àmọ̀já ìlú òmìnira kò sílẹ̀ wá ní ọ̀sẹ̀sẹ̀ ẹ̀dí dọ́là ọyẹ ká lọ túmọ̀ ẹ̀ ṣe àbádà ní ẹ̀kẹ́ á lọ mọ fẹ́ǹsì ṣe ẹ̀kẹ́ ní ara o láti ẹ̀tún ṣe kiri kí á lọ mọ fẹ́ǹsì ṣe kí á lọ mọ fẹ́ǹsì ṣe ká máa àti àwọn èèyàn láti máa lọ bẹ̀rẹ̀ láti máa nìyẹn sábà ń bí ziyara yẹn ní ìlú gbogbo ara mọ̀gàn nígbà ìṣẹ́ kókó tí wọ́n mi padà sílẹ̀ mbẹ̀ ìyá olùdí ní kó kàn sí fẹ́ǹsì kó sábà yà báyìí wọ́n fi sí kó bàbá da bọ́là sílẹ̀ mọ́ ní kókó tó mẹ́rin lọ́wọ́ síbẹ̀ ni àwọn mọ̀jà ìdóhùn àwọn kúláwọn kúló lẹ́ẹ̀ máa tẹ̀ wọ́n ti fi tara wọn tí wọ́n gbọ́ pé olùdíkú jẹ ọ̀rẹ́ wọ́n jà ní ọ̀rẹ́

nínú wọ̀sá ilé shirk ilé iṣẹ́ yìí nínú àwọn ojú ọ̀nà tí máa mú yà sí bọ́ọ̀lù wàhálà mi bí ní jahiliya bí ilẹ̀ ní ẹ̀sẹ̀ wọn jahiliya bí a ná òye àti jíìlù sí ìmọ̀ àbáàd lórí àwọn kan mí ò dé àwọn ará mí ò dé lẹ́yìn àwọn tó ti kíní àwọn ará mí ò dé lẹ́yìn wọn àyẹ̀kọ́ olóòrùn kó máa sọ báyìí pé àwọn ẹ̀kọ́ lọ́kùn ṣe ìkọ́ọ̀nù àbíkíṣe lọ́sọ báyìí fún wọn pé إن آباءكم أما بعيد يرين ما اقتبلوا بهذه آثار إلا لأن فيها بركة وفيها خير أما بعيد يرقموا سكرين قل يرقموا قل wọn tó bí ẹ̀ta tó wọn kọ́ alùbáríkà wà bẹ́ẹ̀ ni àṣírí ibẹ̀ ni wọn kọ́ alùbáríkà wà bẹ́ẹ̀ ni orí dẹ́ wà bẹ́ẹ̀ ni ẹ̀rùgbọ́n kan sọ́jọ́ lásán ni ara o kìí lásán bá tó sọ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn ni ọ̀hún tó mà ní ọ̀sán ọmọ àtọ̀rọ̀ alùbáríkà ọmọ tọrọ orí mbẹ ọtọ mbà ọmọ àtọrọ ọgbọn ọmọ tọrọ dákàrọ ọrẹ ó di yé wa ya budu na ha ọmọ adúkù lọsùn mi dùn níbi lẹ́yìn lọba ya na jíìl awọ torí àwọn tó kọ́kọ́ sí yẹn àwọn jíìl àwọn ìrànlá àkọ́ yẹn ayé alá ọmọ àsùbà wọn ti bí ọ̀nà kalẹ̀ ìdí tó mẹ̀ bọ́ wọn ti kú bí kalẹ̀ fún wa kàmá fáàlà ṣe tọ́ máa kọ́ mi náà bí ṣe tọ́ ṣe fáwọn yàrá níbi náà لما أمرهم بتصوير الصالحين nígbà tí ṣetán tó pàṣẹ fún wọn wọ́n ya èrè àwòrán àwọn ẹni rí ẹ̀rìn pé àfáwà sheikh muhammad bin abdullahi bin abbas radiyallahu anhuma kún láàrin anabi adam alayhi salam sí ọ̀dọ̀ anabi nuhu ìran mẹ́wàá lọ́wọ́ ayé ìran mẹ́wàá kúlùmọ́ alàbìsílẹ̀ gbogbo wọn ìpínlẹ̀ wọn ti kò fẹ́ bọ́ كلهم على الإسلام ومهتم وكتابه ثم سواد يا نبي دوه عليه الصلاة والسلام أما يروى لهم بعمل نار كمان به أما ودع أما يعوق يغوث أثناء فرع بي أما نار نما قد هو كل الناس كلام بنواكو الناس كلام بنواكو شيء بعض ما تي أما صايم تكوي أما مجلس يوم تقول ما قايل لكم ẹ̀yà ara yára àwọn èrè wọn síbẹ̀ ẹ máa fi wọ́n sí ẹ̀kọ́ tí wọ́n kọ yín tí wọ́n gbàgbé ẹ̀ àwọn ah, ní èyí bẹ́rùkù yà ìdíyà àwọn ẹran yẹn wọ́n jọ ti fò wọ́n ti fa àwọn èrè àwọn ọ̀ràn mi tọ́lé àwọn náà jọ ti fò àmọ́ fọlá wọn tọrọ náà kọ́ ọlá yahoo ká ọlọ́wọ́ amẹ́tọ́lá ọlá yahoo yahoo ká ọkànú wa ó nígbà kẹta láyé àwọn bẹ̀rẹ̀ jọ ti fò ó di yẹn bẹ́ẹ̀ni ṣètọ́n tọ́lọ́dọ̀wọ́n kàrọ́m ṣètọ́n máa kọ́mìnú lọ́mà amọ̀rọ̀m taswiri salihin kó yá ìrí àwọn ẹnìrí wọ̀nyí jẹjẹ́ láàrin yẹba asra fi inna chat kúrò bá máa tàwọn jí kó motivate wọn sí masu dáadáa alal ìsára sí masu dáadáa fọ́nwọ́n asàsù wọn ààbà ṣeun bí ní ti sọ̀rọ̀ ẹ̀ wọn tó bẹ̀rẹ̀ tó àbàdúwà àwọn táwọn ramí dé àwọn táwọn jáìlì àwọn bẹ̀rẹ̀ sí tó ti fún wọ́n rà ní fẹ́ẹ̀lú jahiliya ilé wa ní fẹ́ẹ̀lú àwọn jahiliya mùlẹ̀dínà yóò azimúna àtàrà zuwama àwọn àwọn tó wọ́n mú múlítọ́ àwọn èèyàn ńlá rafizuna aléha mọ̀ wọ́n ìsúnnúnà wọ́n ma kúntó wọ́n ma pánlé ìgbàlùgbò tí ma tó ọba min dúnilá lẹ́yìn náà yóò wá wọ́n jẹ́ ti fún lẹ́yìn ọlọ́ọ̀bá wọlé wàhálà mọ́dìl báyìí ọ̀pẹ́ ọ̀yá ọba àyà ìdí padà sọ́dọ̀ ni fọlá ayẹ́kùrù káì kí ẹ máa sọ bẹ́ẹ̀ ní ìtàkùn tó wáyé pé anáṣù aláàánú aládìní sàfẹ́ ní ìsìn àá àwọn ẹni máa ìsáàbù bá lọ ẹ̀dá fi yáwọn ẹ̀dùn bá lọ nílẹ̀ àlà tẹ̀wọ̀hìd ó ti wà àgbà tó ti jíra ẹni sọ̀rọ̀ ń pa sàwọ́dí àyè saudi àgbẹ̀ tí wọ́n tó ń pa rẹ̀ tí wọ́n gbọ́ àwọn sùkúlù táwọn afẹ́ àwọn bí táwọn àwọn olówó wọn mí ṣe nípa bí àti ẹnìkan jò ní ẹ̀rù mìíràn jọ̀rọ̀ kẹlẹ́ àti ọjọ́ ní ó ní gbogbo ní àwọn ẹ̀ka ilẹ̀ yorùbá tí àbẹ̀ ẹ̀sìn mẹ́bí ìjà ìlẹ́à làwọn fásẹ̀ lajú ẹ̀ ní nígbà tí kìíní kú náà ní ee zango ọ̀rọ̀ síbẹ̀ jọ́sẹ̀ sí bàbá yẹn ọjọ́ júmọ̀ àwọn olùbá wọn lọ síbi jẹnáìlà yẹn tí lẹ́yìn asẹ̀ kọlọ lọ síbẹ̀ yìí mọ́lá kí ni mo sọ́lá ọ̀bẹ̀ ìgbàdì alọ́bẹ̀ ọ̀bẹ̀ bẹ̀rẹ̀ lọ báwọn bá wọn ti bí láti bẹ̀rẹ̀ gan lọ síbẹ̀ àwọn olùbá yìí àwọn yẹn àwọn àni àpọ́lédé wọ́n yẹn gbé kúlò jọ àwájú wa ni kúlò àwọn jẹ́ bí wájú wa wọ́n ti gbé kúlò ẹran ẹ̀jẹ̀ wa ẹnìkan tó jẹ́ àjọ bá tẹ̀sí jẹ́bẹ̀ ẹgbẹ́ ó bàrẹ̀ fún ìrìnmọ̀ mílẹ̀ wọ́n yà ìlú wọn sáà ìgbóògbó jẹ gúnmi wọ́n ní kó lẹ́gbẹ̀ kúlà kí lè dé kó bẹ̀ wọ́n ní gún bàyà ní ẹnsẹ̀ tí wọ́n wọ́n fi yà wọ́n yà ó di yà ẹgbẹ́ kọ́kọ́ bù báyìí èmi gan kọ́kọ́ gbé fún kọ́kọ́ bù báyìí ọkàn mẹ́rin díẹ̀ sí ni wọ́n gbé fún mi nà á bóyá ara ọ̀ ní àjẹ mẹ́rin bí lákòókò yà máa ọ̀pàá ní tẹ́tọ́ ní bàbá yìí bá táwọn sákò àwọn tẹ̀ bẹ̀rẹ̀ àwọn tẹ̀ bẹ̀rẹ̀ nínú ọlọ́ọ̀bá kò sàánù لا تتكثر نظر في وقت الحاضر رغم صجو دينه yorùbá ní ọmọdé bá ṣubú àwọ̀ wájú àbí kúrò bá ṣubú àwọ̀ ẹ̀yìn ìsìlẹ̀ náírà yóò wo wájú yóò wẹ̀yìn sáwọ́ yìí tó wo wájú ni wọ́n wo wájú nìkan tó wẹ̀yìn wàhálà ni wọ́n bá ti wẹ̀yìn nìkan tó wo wájú wàhálà ni ó di wa yẹn máa àǹgọ nǹkan àǹgá tó tẹlifíṣàn ni ó di wa kó láti títò názara aláwọ́kùnrin ààbẹ̀ máa wo ti tilẹ̀ lọ́wọ́ ní ìgbáwọ̀yìn nìkan إنما يجب النظر للمستقبل من كو وجدنا ونسواجنا ونسواجنا تعاب الرجوزيري ما على الحاضرين لا تؤمن عليهم في كذب حيرا ẹgbẹ́ àwọn tó wà látò mọ́ ilé wà gan ẹ fọkànbalẹ̀ pé ìsìnkú lè kọlù wọn ẹ lè fọkànbalẹ̀ pé ìsìnkú lè kọlù wọn ọlọ́wọ́ bá sùkánà wọ̀ tààrà fún sí àfúrọ̀ yìí ọlọ́wọ́ mọ́lẹ̀ àrí sùkánà fúnra kan ọlọ́mọ tó ṣe ìyàwó ẹ̀ ẹsẹ̀ yóò ẹ̀rẹ́ kí wọ́n kó àtẹ̀ sílẹ̀ àbí wọ́n dáná sí ẹ̀ ìgbàlùmọ́ ìsàdúrà mẹ́lẹ́ lọ títà ẹnu lọ àti lọ àti lọ wọ́n mú mọ̀ràn wá kálọ̀ àwọn àfáà ní àà ah! mẹ́rùn tí ó ti dáwà mọ́dàwọ̀ mọ́dàwọ̀ mọ́dàwọ̀ wà bí lọ́dọ̀ wọn wọ́n ní àwọn ará mọ́kàtí náà ti wá sí ọba wa mọ́dàwọ̀ jábí tọ́lọ́ọ̀bà olóògùn ọlọ́ọ̀bà bọ́ọ̀ àyẹ́kà ní òun kàn kí fátíà

ní wọ́n bí ìyàwó rẹ̀ ni ìyàwó rẹ̀ ti yọ lẹ́nu àwọn èèyàn níyàwó àwọn oníyàwó kan ni ẹni lọ́wọ́ níyàwó méjì wọ́n yọ lẹ́nu díẹ̀ music blindness ẹlẹ́ wa yọ tún bá lọ́wọ́ àwọn tó ń lọ kó túbọ̀ ọdọ́wọ́ ọba pẹ̀lú àwọn ọmọdé ìbùdó gbogbo akókò mọ́dà dáwọ̀ mọ́ ọba fún yọrọ ọba mọ́tò fún lọ́rẹ̀ ẹni pé ewé yẹn nìkan ewé yẹn kò sábó ń bí ewé ìṣẹ́yìn alájà brazil ọlọ́ba kó àforíjì wọn báyìí ilé wọn tí wọ́n ń gbé ní túbọ̀láńbẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ àmì bàtà house ilé ẹni jáde lẹ alert house ẹgbẹ́ odò ní yọkà wọ́n á gbin àwọn oríṣiríṣi àwọn ewé síbẹ̀ láti mọ̀ nǹkan àwọn ewé yẹn gan-an for week and for me orí ẹ̀fọ́ ẹgbẹ́ márùn kó báyìí ẹ̀rọ kó wájú mi yóò sùn bọ́ọ̀lù yìí ní orí fọ́ tó lu àbíkí mẹ́pẹ́ ẹ̀sìn yẹn máa sọ́ra ní aláìní ní ìjánu gbà ní àtúlù nù wọ́n bọ́ sẹ́yìn kùnì wọ́n bọ́ sẹ́yìn kùnì wọ́n bá ìwé wọ́n bá mú ọ̀sẹ̀ lọ́f agbó papọ̀ wọ́n bí ní wọn ní mọ̀tò kùtù wa wọ́n ti kọ́ ẹ̀ wọ́n mọ̀ fẹ́ wọ́n mi gbóòórì mi kí wọ́n á bèèrè ọ̀pọ̀ láti kí ni ẹgbẹ́ jẹ jẹ́ kí lọ́kàn tí a mí ẹ̀bí ẹ̀bá náà fún ẹ̀lọ́ lónìí ní òmí kan sọ mí fún ní tí yíyan pa àmàkó jẹ́ yíyan àwọn àgbàlagbà lè jẹ́ ìṣẹ́ ìṣọ́ ẹ̀rẹ́ jẹ́ mi sọ ohun fi aláàjì wa ní ìjára ẹ̀rọ tí yíyan òjò àwọn àgbàlagbà ẹ̀yìn kọ́lá jùlẹ̀ lè mọ́jọ́ sọ yíyan ó di eyín ọlọ́run kó sànù wà ní

iṣẹ́ ìgbà wọn àbúrò àkàn náà àbúrò àkàn wọn gbà ìyàwó rẹ̀ ó fi ti lẹ́ pé káwà lọ́dọ̀ ìyálé mísmọ̀ àwọn lọ́dọ̀ ìyàwó ara rẹ̀ gbé káwà lọ́dọ̀ ìyàwó kò ní ìsìnmọ̀ bá fọmọ bá ti kí ni ẹ̀fọ́ akẹ́kọ̀ọ́ bá ti wá gbé àmì ìwà sẹ́yìn náà ní àti lọ́wọ́ báyìí ìdíjẹ́ ní àti ìdíjẹ́ nǹkan mọ́kàlùkìlà ni mo wá bí mo ti kàn án ó wà ní wọn kí ó agree yìí àdúrà omi ọ̀la kìnnìkan ilẹ̀ ilé àjà rẹ̀ bá fi hàn àǹtí ìyàwó yẹn àǹtí ìyàwó yẹn kò mọ̀ tó mo ti ti yẹn pé ọkọ̀ àbúrò ọkọ̀ ọkọ̀ àbúrò òun ti lẹ́làáfíà àwọn yẹn ń sọ̀rọ̀ àwọn yẹn ń sọ̀rọ̀ wọ́n lẹ́ ẹ̀ ń tìgbà yín láfa ẹ̀ ń tìgbà yín láfa fífọ́ mílíọ̀nù ẹ̀ńkìrá ilẹ̀ àfà ìgbọ́n ṣe ọ̀rẹ́ yìí ẹ̀rẹ̀ múlùkù ní àwọn fún àti pé ọ̀nà alágbàáyé tó tó yẹ tó ti wọ́n lọ sí dáadáa wọ́n lójú máa bí màmí rù wọ́n kọ́ máa wà wúrù mo máa wà bí òkú fún yẹ ọmọ ń pa àṣírí wọ́n tún náà máa àṣírí síbẹ̀ ọ̀kan pọ̀ mọ̀láyé tèmi náà nù ìgbàjú bẹ́ẹ̀ lọ síbẹ̀ wọ́n fún wọn lẹ́jọ́ yóò fún wa ló ní ikú ẹ̀yẹ́ rẹ̀ nínú ìgbà nípa owó ní ikú fala yajuzu inayati abil asad kòtò sí kòtò sí wa ká máa fún àwọn àyílé ká máa kàákún ma halaka ti umma min illa bi mithli hadha kin ko to halaka wa to suwaju bi jin bayin هم أنهم عظموا آثار كبرائهم wọ́n tún àwọn àyè àwọn aṣíwájú àwọn àyè àwọn àgbàgbà àwọn rélé àti àṣọ́ra àwòsàn ní mustaqbal wọ́n wá pàdà di òòsà ìjọwájú فالواجب على المسلمين واجب وانا لهم اتنبه لهذا الامر كون كفر اثري امرين وذكر الشيخ شائدا لذلك àfáwà kan sọ fún wa muhammadu bin abdulwahab ni jíjẹ́ lórí járùn nadwa fi makka nínú náà ni mẹ́rìnwá pé irú járùn nadwa nílùú makka wàhíyà makanu yẹ̀tìmọ̀ fi kọbara kùrẹ́jì àyíbi táwọn ní àwọn lédì ìgbàgbé táwọn kùrẹ́jì mọ́tò kàbíyà ni sáwọn láti ti sáwọ́ra ti umuri muhim ọdún pàtàkì bí wọ́n gbọ́n فلما جاء إسلام وزلت الجاهلية ففي إسلام دي جاهلية اللطان ذكر مبنى دار الندوة على عاله إلى وقت معاوية رضي الله عنه إليه وقت واحد كتب تسكفنا معاوية رضي الله عنه تملك والانتصاع نبقى ní ilé kọ̀tún àwọn ẹlẹ́wọ́lọ́ àti àti ìjàmbá ní pẹ̀lú ẹ̀ ìṣùkánà fáwọn tó wọ́n ń gbé تاويلها عن آه، آياتها هو سيدي بوزي وعود صوت كمين وسأل عاب الدار من حكيم بن إزام رضي الله عنه حكيم بن إزام هذه المجد هنا دي المسلمين إحنا من عوى وارع دوري كل بعد ذلك جمالوني هاي كلام الناس كلام الناس عقيما على ذلك يعني بلس لام هو بلس البوت لما أبرس بو عكيم إليه قالوا لما بيت هذا عصر من آثار أسلافنا أسلافنا أكيد بيت أيولاي سنوا أيولا ما سوى جوا أما سلافوا أما بابا واتا أيولاي بيت مكارم قريش أيوه وعوان قريش لو تعيين قال رضي الله عنه حكيم وابدا ولو ذهبت مكارمي إلا التقوى أول الله وما ما أخوض من قوله تعالى حفظ ليس من نور الله بقني إن أكرمكم عند الله أتقاكم أما أما أنتم لكم يقول الله بأنه هنا لكم الله هذا هو جواب السبيل إليه نداوه في السبيل سوى سكوت الموافق لكلام الله عز وجل جديدي ولا الله بس الحمد لله وهذا من نور البصيرة ونور الإيمان ìsìnfún ayé ó wà nù ìgbẹ́lẹ̀ ọpọlọ gbogbo àpé ọpọlọ yẹn ẹ̀kọ́ ní kíni kọ́ ní mẹ́lẹ́nu ìgbẹ́lẹ̀ bàtírà ìmà ní mẹ́lẹ́nu wọn ní oòrùn ìmẹ́ àti ìmẹ́ni wọn máa fọ́n ẹ̀rọ ẹ̀ nígbà fánà ní mẹ́rẹ̀ lọ́ba dalla ala annahu la yadunu ihtifadu asari al-qadima kí ni agbẹ́kọ̀ọ́ yẹn ká máa tọ́jú àwọn àyè jẹun pé ah, àyẹ̀wò ní ìwọ̀n ìrọ̀lọ́rin كان هذا يعاون إلى الشرك كل يقول إلى الشرك يبقى تتوسم يبقى ولو فيما بلاد كل ضد الدين بيني وهذا الدين جاء لسد الطرق المفضية إلى الشرك بين الإسلام أولا بوجوهنا كيف سنة أبو والله تعالى عالم السلام عليكم ورحمة الله وبركاته ẹtí máa sí ni tó bá tọ́jú ẹ̀ fún kólébà máa rántí ẹ̀rọ sàmbélò yìí tó jọ yìí yẹn tí wọ́n kọ́ yẹn dóòmù kan mẹ́bí wájú báyìí bàtà òsàlá ọ̀nà kọ́ wọ́n làbọ́ káàkiri bí kú mọ̀ wò kí àzára àwọn bàbá yìí ó di ibi dóòmù tó wà bí wájú máa tẹ̀ báyìí ó di wọ́n wò wọ́n máa ṣọ̀fà náà wọ́n gbé ẹ̀sùn lẹ̀ tó yẹn àwọn àyè kan wà ń bẹ̀ fún òwò àbí ẹ̀kọ́ ni ó di ọgbẹ́gbọ́n ọ̀fẹ́ tó kún kún kà á ìlàta àtẹ́rẹ àwọn báyẹ̀ kún kòmìnì fine àmọ́kọ́gbọ́n máa ti ó di wà àmọ́láyé ti lẹ̀ ara wọn máa pán ìkànlé ká bí ti ṣe òun àjókòó sí ni àmọ́ ìrọ̀dọ́lẹ̀